إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أكبر الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله عظم تسود لمي إذا لقوا لجن نجم الرسالة في الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله أفان تسود ولقال معاذ بن جبل رضي الله عنه معاذ أما جبل قلوبتي وبويرسي قلي ما عمل آدمي عملا أنجى له من عذاب الله من ذكر الله وما نبي آدم kò lè ṣe iṣẹ́ kan tó ṣe pé yóò mú mórí bọ́ níbi ìyá ọlọ́mọ̀ọ́rọ̀ subhanahu wa ta'ala bí ìmọ̀rántí ọlọ́mọ̀ọ́rọ̀ subhanahu wa ta'ala وقال عمر عمر رضي الله عنه أفضل من ذكر الله باللسان وذكر الله عند أمره أفضل من ذكر الله باللسان ذكر الله عند أمره ونهره ìrántí ọlọ́mọba tí ó fi dáa jùlọ tó dáa ju kánà rántí ọlọ́mọba pẹ̀lú àrùn wa lọ òun náà ni díkù láì ìdá àmìlì wà náà kánà rántí ọlọ́mọba níbi àṣẹ tó pa wá bákan náà níbi nǹkan tí ó kọ̀ fún wa eléyìí jẹ́ ẹgbàá méjì láti ọ̀dọ̀ àwọn sàárì ńlá méjì Mu'adh bin Jabal radiyallahu anhu bákanáà Umar bin al-Khattab radiyallahu anhu nípa ìrántí ọlọ́run wa subhanahu wa ta'ala kí ni kàtà ń pè ọlọ́run wa subhanahu wa ta'ala òun náà ni istihdārullah kí a máa ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀mí nígbàtí a bá ń ṣe nǹkan ká máa ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀mí bákan náà ذكره باللسان كما رتيه فلعنوا وذكره بجوارحنا كما رتيه pẹ̀lú àwọn oríkèríkè wa kí ẹ máa ní ọlọ́wọ́ ọba ní ẹ̀mí eléyìí ó kó sínú àwọn nǹkan tí a mọ̀ tí àwọn àmàlù kòló àwọn iṣẹ́ ọkàn bí alkhawf tí máa bẹ̀rù ọlọ́mọba subhanahu wa ta'ala bákan náà àrọ̀já ìmá nírètí ní ọlọ́mọba subhanahu wa ta'ala bákan náà àtàwákòlù ìgbáralé ọlọ́mọba subhanahu wa ta'ala بقنا محبة الله إني في الله سبحانه وتعالى أتبع بيلو ننوع انتي أمسي أعمال القلوب أو إشاء تنفي وكاوشي gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n wá ara ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n wá ìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀rù ọlọ́run ọba ìgbára lọ́lọ́run ọba èrò kanú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ìrántí ọlọ́run ọba ló wá ìnífẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ara ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun eléyìí wá so bákan náà kára tí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn wa ìṣe subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah la hawla wa la quwwata illa billah gbogbo àwọn kan yìí ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni wọ́n ìrántí ọlọ́run ọba pẹ̀lú ahọ́n wa zikrullahi bilisan bá a ṣe ní zikrullahi bilqalb òun ni a ní zikrullah bilisan bákan náà zikrullahi filjawari kama ìrántí ọlọ́run ọba pẹ̀lú aljawari àwọn oríkèéríkèé wa. ìhun tá ń kí ara dhikrullah ni hajj tá ń ṣe ara dhikrullah ni ìmá ṣe dáadáa ara dhikrullah ni sáwọn kan wọ̀nyí a máa ṣe istihdar Allah subhanahu wa ta'ala inda fi'liha aw 'amaliha nígbà tá a bá ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa rántí ọlọ́mọ so ìtànkè ní zikrullah nǹkan tó ṣe wípé ó fẹ̀jú ní ìtànkè ní ìrántí ọlọ́run ọba so Mu'adh bin Jabal radiyallahu anhu ó ní má àmìlà ádámì yòó ọmọ ànábì ádámà kan ò lè ṣiṣẹ́ kan amalan kò lè ṣiṣẹ́ kan anjala min azabillahi min zikrillah tó lè kó yọ níbi ìyọ ọlọ́run ọba tó ju ìmọ̀ràn tí ọlọ́wọ́n ọba lọ tó ju ìmọ̀ràn tí ọlọ́wọ́n ọba lọ sọ ní ìrántí ọlọ́wọ́n ọba pẹ̀lú ahọ́n wa ìrántí ọlọ́wọ́n ọba pẹ̀lú ọkàn wa ìrántí ọlọ́wọ́n ọba pẹ̀lú oríkèéríkè wa gbogbo ẹ̀ náà ara ìrántí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí ló fa tó jẹ́ pé ìyàwó Aisha رضي الله عنه هن كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله على كل أحيان هن نبي صلى الله عليه وسلم أما نتي ولمبا نقول conditions تباوة gbogbo situation tí àdúgbòwà muhammad sallallahu alaihi wasallam bá wà òun ni a máa rántí tí ó bá rántí ọlọ́run ọba pẹ̀lú ahọ́n rẹ̀ yóò rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn rẹ̀ yóò rántí ọlọ́run ọba pẹ̀lú oríkèéríkè ara rẹ̀ so gbogbo condition ni anagba muhammad sallallahu Alaihi Wasallam. sallam títí máa rántí ọlọ́run ọba wọn ni lárúbáwò kó kan bá anagba muhammad sallallahu Alaihi Wasallam. قل يا رسول الله قد كثرت علي شرائع الإسلام ilé òfíṣẹ́ ọlọ́run ọba àwọn òfin ẹ̀sìn àwọn ṣẹ̀ríà ẹ̀sìn ó pọ̀ so fàgbé ní fún mi nílò iṣẹ́ ìdín pẹ̀lú kankan tó ṣe pé àmàlù tí máa ṣe anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó sọ fún arákùnrin ó ní láyà záàlú lisanu karotban mendikirila àwọn rẹ̀ yóò máa jẹ́ nǹkan tí ó tutù mímímí láti di ìmọ̀ràn tí ọlọ́wọ́ bá so tó túmọ̀ sí wípé ìmọ̀ràn tí ọlọ́wọ́ máa dárúkọ ọlọ́wọ́ pẹ̀lú àwọn wa iṣẹ́ olórí ńlá yìí iṣẹ́ olóore ńlá ọ̀hún ni so ní ayé yìí Umar bin Khattab radiyallahu anhu wọ́n sọ fún wa pé afdalu min dhikrillahi lisan ní tó tún lóore ju ká máa rántí ọlọ́wọ́n ọba lọ pẹ̀lú ahọ́n wa òní dhikrullahi inda wa nahyi ká máa rántí ọlọ́wọ́n ọba níbi àṣẹ rẹ̀ In tó bá pa wá láṣẹ rẹ̀ àti ní tó bá kọ̀ fún wa ká máa rántí ọlọ́run ọba níbi nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá pa wá láṣẹ àti níbi nǹkan tí ó bá kọ̀ fún wa sọ àwọn afẹ́ wọ́n ní àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa wá láṣẹ tá a bá ti ń ṣe wọ́n àrántí ọlọ́run ọba náà bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́ bá pọ̀ fún wa tá a bá ti ń jìnà sí nǹkan yẹn à ń rántí ọlọ́wọ́ ọba náà so ìmú àṣẹ ọlọ́wọ́ ọba ṣe ìrántí ọlọ́wọ́ ọba tí ó tóbi púpọ̀ ni ìjìnà sí tí ọlọ́wọ́ ọba tó bá ní ká jìnà sí náà ìrántí ọlọ́wọ́ ọba tó tóbi ni so wọ́n ní ó fẹ́ ju ká mọ̀ sọ lórí ara lọ ojú ká máa sọ ọ́ lórí àwọn lọ bẹ́ẹ̀ ni ká rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn wa eléyìí náà ń tí ó pàtàkì ní ńlá ló sọ fún wa kéèyàn máa bẹ̀rù ọlọ́run bákan náà kéèyàn gbára lọ́lọ́run kó níbi ọlọ́run kó máa ro kanú orí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí ara àti ọlọ́run ọba ni so ló fa ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní alá bi dhikrillah tatma'innul qulub ọlọ́mọba ní pẹ̀lú ìrántí ọlọ́mọba òun ni ọkàn máa fi balẹ̀ ẹni tó bá máa ń dúró ti òfin ọlọ́mọba àwọn ṣe ọlọ́mọba má ṣe rẹ̀ ẹni tó bá ń bójútó bákan náà tó ń ṣe àwọn àkárù tó yẹ kó máa ṣe ọkàn rẹ̀ ó balẹ̀ àwọn nǹkan tó wọn bá ní ká ṣe àti tó ní ká jìnà sí tí wọn bá mójútó ìfọkànbalẹ̀ yóò jẹ ti tiẹ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé ala bi dhikrillah tatma'innul qulub ọlọ́run ọba ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ pẹ̀lú ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkàn máa balẹ̀ láti ìfì máa ṣe ń tí ọlọ́run bá ní ká ṣe ìjìnà sí tó ní ká jìnà sí ìmára tí ọlọ́run bá pẹ̀lú ahọ́n wa pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa pẹ̀lú iṣẹ́ ọkàn wa èyí ó máa ní ìfọ̀kànbalẹ̀ látàrí ilé ṣòkè yẹn bí ẹni tí ó máa rántí ọlọ́run bá ní gbogbo situation bẹ́yìn ọ̀rántí ọlọ́run bá pẹ̀lú ahọ́n yóò rántí ọlọ́wọ́ bá pẹ̀lú ọkàn rẹ̀ bí ó rántí ọlọ́wọ́ bá pẹ̀lú ahọ́n rẹ̀ yóò rántí ọlọ́wọ́ bá pẹ̀lú oríkèéríkèé ara rẹ̀ ṣe yóò máa rántí ọlọ́wọ́ bá ní gbogbo ìpàdé gẹ́gẹ́ bí anabuwa muhammad sallallahu alayhi wa sallam ló ṣe máa ń fi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú sórata Ali Imran ó ní inna fi khalqi samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahar dájúdájú ó ń bẹ níbi dídá sánà méjèèjì wal ardi àti ilẹ̀ wa ikhtilafi al-layli wan nahar bákan ó ń bẹ níbi lílọ bíbọ̀ òru àti ọ̀sán la ayatin li ulil albab àwọn àmì ó ń bẹ níbẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ onílàákàyè àwọn olólọ́wọ́ bá pè ní onílàákàyè ọlọ́wọ́ bá ní alẹ́dínà yadhkuruna Allaha qiyaman wa qu'udan àwọn tó ṣe pé wọn a máa rántí ọlọ́wọ́ bá qiyaman ní ìdúró wa wọn a máa rántí ọlọ́wọ́n ọba tábàárọ̀ bọ̀ fún ọ̀yàtàfàkàrù náà fi ìkọlẹ́tẹ̀ sọmọ àwọn àti wọ̀lárùn wọn dẹ̀ máa wo dídá sọ́nà àti ìbọ́lọ́wọ́n ọba ṣe dá bákan náà wọn máa sọ pé rọ́bà náà máa falaka àdàbàfílà èrè olúwa wa ó a ò gẹ ilé yìí lásán ó dá lẹ́sẹ̀kìmákin fún ọgbọ́n kan yìí subhanaka mímọ́ àrẹ ọlọ́mọba bàkínà azábánà ṣọwa níbi ìyànà eléyìí ni tí àwọn orí àgbà àwọn onílàákàyè tí wọ́n máa ṣe náà máa sọ يذكرون الله وما نسي الله قياما قياما بلوم جلوم وقعودا ويوان بلوري جكوني وعلى جنوبهم ويوان ربكوني قالوا أنوا يوجد سمانا في الله سبحانه وتعالى tọ́wọ́ rẹ̀ situation tó ṣe wípé èèyàn ò lè máa dárúkọ ọlọ́run ọba ọkàn ó máa ṣe kí ni yóò máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala alkhawf ìbẹ̀rù wàrọ̀jọ́ hope wàtàwákùl ìgbára lọ́lọ́ gbogbo àwọn kan wàlmàhábà ìfi ọlọ́run bá subhanahu wa ta'ala wàlínáàbà ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba eléyìí yóò ní já fún wa ní any condition tó bá wà kò ní já fún wa ní any condition tí wọ́n bá wà wà dẹ̀ máa rántí ọlọ́run ọba pẹ̀lú ẹnu wọn pẹ̀lú ahọ́n wọn ní ààyè tó bá ṣe wípé ó yẹ kí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní ààyè tí wọ́n bá ti lè máa dárúkọ ọlọ́run ọba wọ́n ó ṣe kéwì wọ́n ó rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn wọn wọ́n ó rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn wọn so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí mùsùlùmí gidi kò ṣe pé ìrántí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò jẹ́ tí ó máa bẹ pẹ̀lú wa ní gbogbo ìgbà alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim àwọn tó máa rántí ọlọ́run ọba ní ìdúró níjókòó àti tán bá rọ̀gbọ̀kùn àwọn afẹ́sì mi ní ìtumọ̀ àyà yìí ó ní ṣe pẹ̀lú ìrun kíkí àti gbogbo situation tí a bá ti bá rẹ̀ náà ni ó ti kírù kanú àwọn tàbí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam imran hussein radiyallahu anhu olóńgbà bá muhammad sallallahu alaihi wasallam ipe ìròjìṣẹ́ ọlọ́wọ́ bá kánú ti bá wa pé ó ní mo ní àrùn kí ìdí máa yọ tó ṣe pé ó ní agbára tóun ò lè kírun lórí ìdúró anábì sallallahu alaihi wasallam wa ní sọ́lí qa'iman kírun lórí ìdúró tó bá lè kí lórí ìdúró faqa'idan kì ní ìjòkó tó bá lè kí níjòkó kí ní alàjámbé ní ìrọ̀gbọ̀kún kàtí àwọn èèyàn gidi any condition wọ́n máa rántí ọlọ́wọ́n bá wọ́n máa rántí ọlọ́wọ́n bá bóyá wọ́n ń bẹ ní dúró ní gàtí sánbà lè kí wọn lórí dúró wọn ó báyìí kí lórí dúró wọn ó ní jókòó máa lè kí níjókòó wọn ó kì ní ọ̀pọ̀kún wọn ní fi irun kíkí lẹ̀ nígbà kọ̀ọ̀kan lópin ìgbà tí làákà ìbá ṣì ń bẹ lópin ìgbà tí làákà ìbá ń bẹ so agbọ́dọ̀ máa rántí ọlọ́run bá ní gbogbo ìgbà pẹ̀lú ahọ́n wa pẹ̀lú ọkàn wa. pẹ̀lú oríkèríkè wa ìmọ̀ràn tí ọlọ́wọ́ bá pẹ̀lú oríkèríkè wa yẹn àbí pẹ̀lú ọkàn wa eléyìí ló fi pàtàkì ju ìmọ̀ràn tí ọlọ́wọ́ bá pẹ̀lú ẹnu wa lọ. tí ọkàn wa tó wá kún fún ìrántí yóò jẹ́ lórí ahọ́n wa náà yóò dẹ̀ jẹ́ nǹkan tí ó lapa níbi oríkèéríkèé wa sotori eléyìí òun ni asar Umar radiyallahu anhu tó sọ pé afdalu min dhikrillahi bil lisan dhikrullahi inda amrihi wa nahyihi nítorí lóore jù ìmọ̀ arántí ọlọ́wọ́n ọba pẹ̀lú ahọ́n lọ òun ni ìmọ̀ arántí ọlọ́wọ́n ọba níbi àṣẹ ọlọ́run ọba bákan náà níbi àwọn nǹkan tó bá pọ̀ fún wa ká máa jìnà sí lẹ́ni tó rántí rẹ̀ ká máa ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba pa wá láṣẹ lẹ́ni tó rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a bá ń ṣe ń tọ́lọ̀ ń pa wá láṣẹ pẹ̀lú páàrán tí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kí ọkàn wa kó tún máa balẹ̀ sí bákan náà tá a bá ń jìnà sí ti ọlọ́run ọba ní ká jìnà sí tá a dẹ̀ rántí ọlọ́run ọba tó pé torí ìtọ́lọ́run ọba la fi ń jìnà sí àwọn nǹkan rẹ̀ eléyìí ó jẹ́ kí ni kí ọkàn wa kó máa balẹ̀ náà aláwọn situations mi ń bẹ tí a ní dárúkọ ọlọ́run ọba pẹ̀lú ahọ́n wa tí a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ àbí à lọ́wọ́ irú báyìí bá kò bá mú kádárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ń tọ̀ ní ọjọ́ kan arákùnrin kan ó wá sálámà sí anabi sallallahu alaihi wasallam ìgbà tí ó wá tọ̀ tán ó sọ fún arákùnrin yẹn ó ní ìdára ọ̀rọ̀ àìsàn yìí على مثل هذه الحالة فلا تسلم علي فإنك إن فعلت ذلك لم أرد عليك صلى الله عليه وسلم Ànábì tó bá rí mi tí mò ń ṣe ìfúsárí lọ́wọ́ tí mò ń tọ̀ àbí èèyàn ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ní فلا تسلم علي ما السلامة فإنك إن فعلت ذلك توبة سلامة تمنيرو situation بيني لم أرد عليك من الدم سلامة tolóbi jẹ́ pé ẹni tá a bá rí tó ń tọ̀ lọ́wọ́ àbó ń bẹ́ ń lé ìgbọ̀nsẹ̀ tó ń ṣe ìgbọ̀nsẹ̀ àti ń sálámù síru èèyàn bẹ́ẹ̀ à ń sálámù síru èèyàn bẹ́ẹ̀ torí kíta abala sálámù sí tó bá ló ń fẹ́ dáhùn sálámù yóò rántí ọlọ́wọ́n bá pẹ̀lú ara rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam ó lè kọlu nǹkan bẹ́ẹ̀ kóra gbà míì tí anábì sallallahu alaihi wasallam tí ó bá lálò wà kì í fẹ́ dárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala olùjẹ́ pé kéèkì yìí tún wá bẹ́ẹ̀ tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam tún sáré so lẹ́yìn èèyàn kan wá sálámà sí kò wá dáhùn ọ̀nìtìlìgbà tó tó ṣàlùwàlá àbí ní ẹgbà wá ní oṣù tẹ́yàmù anábì sallallahu alaihi wasallam ó wá ń sọ ó ní kàrí ìtò ìlà alátòhùrín àwọ̀ ìlà alátòhárà anábì ní mi ń fẹ́ ṣe díkùrù ọlọ́run ọba tàbí kí n dárúkọ ọlọ́run ọba pẹ̀lú ẹnu mi pẹ̀lú ahọ́n mi àyàfi tí n bá ń bẹ ní state of purity tí mo lálùwàlá ilé ìlànà àfáà mi ti sọ wípé a kò ń ṣe nǹkan tó bá mu kò ń ṣe tó wá encourage bó ti ẹ̀ jẹ́ pé a lè sọ pé wọ̀ ni pẹ̀lú tí kò bá mọ́ kó mọ ka alukur'an kẹrì torí pé n tó fi lè mú anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti sọ pé kárí tuwọ́n asukura allah ilá ala sahara mo kórìíra ike kí n ṣe díkùrú ọlọ́run ọba tí n bá mọ́ bó o wá ní alukur'an kẹrì tó ṣe pé olórí ìrántí ọlọ́run ọba ni tó ló fi jẹ́ pé ó dáa wípé tí a bá ka alkùránù karim kí alálùwàlá ṣùgbọ́n kò ń ṣe èèwọ̀ tá a bá lálùwàlá aṣìlèṣe kí ni aṣìlèká na eléyìí yàtọ̀ sí gbígbá alkùránù mú gbígbá mú tá a bá ní alùwàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àgbà pé èèwọ̀ lélẹ́yìí àyàfi tí necessity bá mú wa bá mú lókùn ṣùgbẹ́lẹ̀ iná ní tó kéré jù ní ká sọ wípé mọ̀kúrò ní tí ó bá mú lòun náà tí ó ga tó káàkà sọ pé haramu òun ló fa tó fi jẹ́ wípé ìkanú àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam sa'ad bin abuwakar radiyallahu anhu gẹ́gẹ́ bí al'imamu malik alayhi rahmatullah ni wọ́n ṣe gbàwá nínú mú ìjọ kan ọmọ wọn tí wọ́n ń pè ní mus'ab ó bá wọn bá alukur'an mú bàbá wa ń ka alukur'an ọmọ kúnlẹ̀ síwájú bàbá tó bá bàbá gbá mú ọmọ ẹ̀ wá ṣe dé ẹni ọra bàbá wa sọ fún wípé làálàkà màtí sàdákàrà ara tó ọ̀yẹ̀ dàbẹ̀ ni pé kò fọwọ́ kan abẹ́ẹ̀rẹ̀ ọmọ ẹ̀ ní bẹ́ẹ̀rẹ̀ bàbá ní ishab fatawadda lọ tún àlùwàlá ṣe lọ tún àlùwàlá ṣe so eléyìí sọ fún wa nípa wípé kò ń ṣe tó bá mú pé ká máa gbọ́ alkùránì mú ti àbá ní àlùwàlá in tó kéré a lè sọ òun ní pé ká ní mọ̀kúrò ní ẹni tí ó wà ní tẹ́tẹ́ ní ká àbá sọ pé haram ni àyàfi tí necessity tó bá jọ wá ṣe é lókun so ìrántí ọlọ́run ọba pẹ̀lú ẹnu wa a lè láwọn situation bí ká máa ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ ká máa fúsá lọ́wọ́ kí a sọ pé kò dáa láti máa rántí ọlọ́run ọba ṣùgbọ́n yóò túmọ̀ sí pé a ní rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn wa a rántí ọlọ́run ọba pẹ̀lú ọkàn wa ṣòlóbi jẹ́ pé حديث نبوة محمد صلى الله عليه وسلم في عائشة صديق كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه النبي صلى الله عليه وسلم أمانتي ولم وضع نيبوك situation so يعني ni ذكر a bá yọ zikuru titẹnu kúrò بما ikú lè láwọn instances kánàbí ìrántí ọlọ́wọ́n bá nínú ọkàn yóò ṣì wà ń bẹ́ so lẹ́yìn yẹn apá gbìyànjú láti mú wá àwọn àtàrù kọ̀ọ̀kan tó ṣe pé ó da aká máa ṣe máa yóò kọ́lù ẹ̀ńdà sọ̀bá ìwọ̀n mọ̀sá àwọn kan tí wọ́n fẹ́ ká máa sọ ní àsọ̀bá àti àlùmọ̀sá ìgbà ń pè ní àsọ̀bá àsọ̀bá ìtumọ̀ rẹ̀ náà lẹ́yìn ìgbà tí àlùfájà rí bá ti yọ òun ni wọ́n ń pè ní àsọ̀bá òun ni wọ́n ń pè ní kíni àti tó dúró àti máa ń so qabla tulu'i al-fajri tí àlùfájà rí so yóò máa bọ́ sí abẹ́ àdìlẹ́yìn ìtọ́npé ní àdìlẹ́yìn ọ̀hún nìyẹn ṣùgbọ́n tí alifájàrí bá ti yọ àti kó sí àtọ̀bá àti kápẹ́ ní kíni awọlù nahar ìbẹ̀rẹ̀ àdìnahar nahar ní opposite àdìlẹ́yìn àásọ tó kíni òru àti ọ̀sán àbí òru àti kíni ọjọ́ lásán so tí àtúbà bá ti yọ àti kó síkí ní awọlẹ̀ nàá yóò dẹ̀ máa lọ bẹ́ẹ̀ títí tí ó fi di pé kí ni òun máa wọ̀ so tí òun bá ti wọ̀ àti bọ́ sí kí ni àlẹ́ àti bọ́ sí àlẹ́ so àtọ̀bà òun ni ẹ̀yìn ìgbà tí àlùfájà rí bá yọ àwọn àtàrù oúnjẹ ṣe ṣe wípé a máa ń ṣe tí a náà bọ̀ muhammad sallallahu alayhi wa tó rẹ̀kọ̀mẹ́ǹtì bẹ́ẹ̀ ni almasa náà ń bẹ àtàrù masa àwọn ìrántí ọlọ́wọ́ bá ta máa ń ṣe pẹ̀lú ẹnu ní almasa báwo ni à ń pè ní alimasa òun náà ni báàdà zawali shams báàdà zawali shams àǹkàbí ìsàmà tó bá ti di pé òun yẹ kúrò ní àtàrí àtúntà mọ́ńkì zuru àsìkò zuru yẹn ìgbà ẹni tó ń pè ní masa ti bẹ̀rẹ̀ nínú èdè Lárúbáwá títí di ìgbà tí òun èèwọ̀ di áfà ìgbà tó ń bá wọ̀ in fact kí ìdajì òru wọn a máa pè é kí ni màsá sotori náà àtàrù sọ̀bá ìwọ̀n màsá àwọn ìrántí ọlọ́wọ́ tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí àlùfájàrí bá yọ anytime nígbà tí àlùfájàrí bá yọ ìlà àtúlọ̀ ìṣẹ́ tó rìn èèyàn bákan náà ìlà kọ́bùlẹ̀ sọ̀wárì títí di ìgbà tí àkótó di pé kí ni òun yí ẹ̀ kúrò látàrí gbogbo àsìkò yẹn tí wọ́n bá kà á wọ́n fi sí abẹ́ àárọ̀ náà ni wọ́n fi sí wọ́n fi sí abẹ́ kí ni wọ́n fi sí abẹ́ àárọ̀ sọdọ́mà ní àkárò sọ̀bà anytime tá a bá ṣe ní àsìkò tá a dárúkọ yìí ó lọ láti ìgbà tí alifájàrí bá ti yọ títí di ìgbà tí bìfọ́ kóòrùn tó yọ kó tó yẹ kúrò ní àtàrí àsìkò kíni àsìkò sọ̀bá náà láti wà ẹ̀mọ̀ tá a bẹ̀rẹ̀ láti ìgbà tí òun bá ti yẹ kúrò ní àtàrí tó títí di ìgbà tí ó bá di ìdajì òru fáwọn ní àwọn sọ wípé àtò tó dáa jù ta lè ṣe àkárò sọ̀bá òun ni láti ìgbà tí alùpàdé àdúrà ti yọ títí di ìgbà tó rìn yọ that the best time so the closer sí yíyọ alùpàdé àdúrà so the better ṣùgbọ́n sábà ní àṣẹ àkárò yẹn náà lẹ́yìn ìgbà tó rùn ti yọ títí di bìfọ́ kí oòrùn tó dé kóòrùn tó yẹ kúrò látàrí ara àsọ̀bá náà láti wà sọ̀tọ́ bá ti pé ti màsáàrí láti ìgbà tó rùn bá ti yẹ kúrò ní àtàrí àti àsìkò zuru so ó lọ bẹ́ẹ̀ but a máa sọ pé the best time ọ̀pọ̀lọpọ̀ àbáṣe máa sọ wọ́n á ní láàrin áfírí sí Maghrib ṣùgbọ́n kò sígbà tá ṣe tá a bá ṣe láti àsìkò zuri à ń ta ṣe títí di bí ìdájú orú aṣílẹ̀ ní abẹ́ gíní abẹ́ mọ̀tá náà ni sọ́pọ̀ wọn sọ fún wa pé mọ́ ìkọ̀rí ń dọ̀pọ̀ bá ìwọ̀lì mọ̀tá àwọn nǹkan tí a máa ń sọ ní àṣùbá láàárọ̀ wọ̀lì mọ̀tá àti ní ìrọ̀lẹ́ ومن دعاء رسول الله صلى الله عليه وسلم كلما أصبح وأمسى lára àdúrà tí a náà sallallahu alaihi wasallam máa ń ṣe ní gbogbo ọgbà tí ó bá ti wọ àṣùbá àtìgbà tí ó bá wọ nàtà òun ni kó ní Allahumma bíka nusbihu wa bíka numsi wa bíka nahya وبك نموت tó bá ṣe pé àṣùbá ni a níwà ilé ìtàlùmọ̀ṣù tó bá ṣe pé mímọ̀ sáà ni yóò ní wà ilé ìtàlùmọ̀ṣù gẹ́gẹ́ bí ó ṣe rí nínú àwọn tíra àdúrà kọ̀ọ̀kan lára rẹ̀ ويسنن الترمذي فنبي صلى الله عليه وسلم إذا أصبح أحدكم في أكنوه في أبدي أتقوى الصباح فليقل كصريف اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك المصير تباشر كي yóò sọ wípé kí ni aláhùnmá bí ká báhánà wọ̀bí ká àǹtẹ́yìnà wọ̀bí ká náhíyá wọ̀bí ká namúj wa ilé ìkàlùmọ̀sí wọ́n yíra àǹtà tó wá dé ọ̀lẹ́ ó tún sọ pé فليقل اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك النشور سليل أولي الإسلام sunan tirmidhi so kini ni túmọ̀ eléyìí òun náà ni pé ìrẹ allah ìrẹ allah bí ka àgbà pẹ̀lú agbára rẹ òun láti di àṣùbá òbí kan tẹ́yìnà bákan náà pẹ̀lú agbára rẹ àti yọ̀ǹda rẹ òun láti di màsáà anima fa abẹ́rẹ̀ láti ẹ̀yìn láti àsìkò tá a máa so wọ̀bí kan náà ya bákan náà pẹ̀lú agbára rẹ àti yọ̀ǹda rẹ òun la fi ń ṣe kéne la fi ń ṣe níbi àsìkò tá a wà yìí wọ̀bí kan náà mú pẹ̀lú agbára rẹ òun náà ní tí a fi wà ilé kalmọ̀sí ọ̀dọ̀ rẹ òun náà bẹ̀ ni a padà sí náà ikú ọ̀nà méjì ni ó sí so gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bó ṣe sọ fún wa nínú al-Qur'an al pípé Allahu yatawaffa al-anfusa hina mawtiha ọlọ́wọ́ bá òun ní máa gba ẹ̀mí hina mawtiha nígbà tí ó bá kú wallati lam tamut fi manamiha bákan náà yìí ṣe pé kò kú ní ojú oorun rẹ̀ fàyíǹsìkò lẹ́tí qada alayha al-mawt èyí tí ọlọ́wọ́n bá sọ pé tí ó tó bá sùn tọ́lọ́wọ́n bá ti kọ ikú mọ́ ọlọ́wọ́n bò ní rìlíìsì ẹ̀mí rẹ̀ yóò sílẹ̀ ó èyí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó bá sọ wípé àsìkò rẹ̀ tó di àsìkò tí bá ti kọ fún ẹni yẹn. inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́run bá ní bẹ́ńdé léwu àwọn àmì fún àwọn tó ṣe wípé wọ́n bá wọn ronú so bàbá ní alùwàfà so ó lè jẹ́ ikú pé ọlọ́run bá gbẹ̀mí lọ ó lè jẹ́ ikú pé ọlọ́run bá subhanahu wa ta'ala kùn wá lóru so ikú kékeré nìyẹn òun ni pé ọlọ́wọ́n bá fún wa lóhun tó wá wu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó lè mọ́ dẹ́ ẹ̀mí ẹ̀ padà sọlọ jẹ́ pé àgbọ̀ pẹ́lú ní oṣù kò jí mọ́ torí pé oorun tá bá tún àbúrò òkú ni àbúrò òkú ni so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa ju lẹ́nu tó ṣe wípé ó juwọ́ ju tẹ́lẹ̀ fọlọ́run kò sí kankan tí a lè sọ ike agbẹ́nilé táa sọ ike nǹkan yẹn o táa bá ti lò ó jí ni kò sí nǹkan náà tí a lè sọ pa agbẹ́nilé so ọlọ́run ba ló ní ẹ̀mí wa kan fún wa lẹ́ni oògùn pé oògùn yìí tó bá ń lò yóò jẹ́ kí ara ẹ̀ kó máa jí pé kó máa ṣe kiri kankan kàmára ìrọ̀ gbogbo ẹ̀ tọ́lọ́mọ subhanahu wa ta'ala bá ní àtìkú tó kò sẹ́ni tí ó lè jì lérò gẹ́gẹ́ bọ́lá ọba subhanahu wa ta'ala bó ṣe sọ ike ìbàjẹ́ ajaluhum fala yasta'khiruna sa'atan fala yastaqdimun ọlọ́wọ́ bá ní tí àtìkú wọn bá tó nǹkan kan ṣe kí ni kò lè dínkù bẹ́ẹ̀ ni kò lè lékún àsìkò kankan bó ti léwu kó kéré mọ́ kò lè kúrò ńlẹ̀ bẹ́ẹ̀ ni kò lè lékún so anabuwa muhammad sallallahu alaihi wa sallam a ti gbogbo nǹkan lẹ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lẹ́ni tí ó gbà yìí pé ọlọ́wọ́n ọba náà ni máa fi ẹnu máa bẹ́ẹ̀ ní padà òun náà dẹ̀ ni a máa gba ẹ̀mí so eléyìí àdínkù tí ó dá kánà ṣe tí àbẹ́aká tó sùn ní àbíta máa ṣe ní ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí àbá ṣe ṣe lálàyé fún wa ìpé lára àdúwà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní aláhùnmá bíkà nùsùlùmù wọ̀bíkà nùsì wọ̀bíkà náhíyá wọ̀bíkà wá ilẹ̀ ìka àlùṣòro àbíkó ní àtúbá ẹgbẹ́ rọ̀lẹ́ ní aláhùn ọbí kanúsù nínú wọ̀bí kanúsù وبك نحيا وبك نموت وإليك المصير سوى نبوى محمد صلى الله عليه وسلم أما صليم بكنا أن وروي مع ذلك لا رحكة تنبوى قلو إليه بس يضع عبد الله بن عمر bó ṣe lẹ́nu mọ̀sánà ìrìnà àrùsọ ìbá òní pé aláhùnmọ̀ ṣàálùmí ni àádọ́mí ìbáàlì èrè ọlọ́mọba ṣe nínú àwọn ẹrú rẹ̀ tí ó fi tóbi jù ẹ̀ńdàkà àtúbọ́nù wọ̀nà ìwà tó fi tóbi jù lọ́dọ̀ rẹ̀ ní èrò ní ìpín bákanáà ti kùlé káírí tàbítímùhù fi ha rẹ̀ yẹ́wò tí gbogbo orí tí ọlọ́mọba bá ń pín ní òní jẹ́ kó ṣe pé ń bá jẹ́nú àwọn tí oore rẹ̀ ó fi pọ́jù lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba bákanáà wọ̀fí máa bá àdáwò mi lórí tààdì mi bákanáà lẹ́yìn rẹ̀ náà ìmálẹ̀ tó ṣe pé ọlọ́run tó fi ń fi àwọn èèyàn mọ̀nà pẹ̀lú ẹ̀ jẹ́ máa bẹ́nú àwọn ẹrú rẹ̀ tí wọ́n fi nípin jù lọ bẹ́ẹ̀ àwòrán àti tàṣùwà àbí ìkẹ́sí ọlọ́run tó ń pín fún àwọn èèyàn àwòrán tin àbí àríwìkì lọ́sọ́tò tí rí ọlọ́mọ ọba tí òun ṣe gíní tí òun sprẹ́lì fún àwọn èèyàn tó ń tẹ́ fún àwọn èèyàn àwòdúrin àbí ìnira kan tó ṣe pé rí ọlọ́mọ ọba tẹ̀ṣípò tí òun kápúrú jẹ́ kí n nípìn níbi ilé ìgbéṣe pé Ah, àríjìkí kí ọlọ́wọ́n ọba tó ń tẹ́ fáwọn ẹni jẹ nípìn tó tóbi jù ń bẹ̀ bákan náà ìnira tó ń ká kúrò fáwọn èèyàn jẹ nípìn tó tóbi níbi ìka ìnira kúrò àwọ̀dán bí takfúrò àbí ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́wọ́n ọba ń ṣe àforíjì ilẹ̀ àwòṣí dájí àbí fìtínà kan tí ọlọ́wọ́ bá ń ti kúrò àwọn mọ̀hànfàájì tàmùnù bí ha bí rahmatika ìlẹ́ka àyàwó ìṣe ọ̀dínú àbí àlàáfíà tí ọlọ́wọ́ bá tó ń fi ta àwọn èèyàn lọ́rẹ̀ mo bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú ìkẹ́ rẹ̀ ìlẹ́ka àyàwó ìṣe ọ̀dínú wọ́n الصباح والمساء أو ليلي سو عبد الله بن عمر رضي الله عنه رضي الله عنهما ونيلي هو ليلي ni ọ̀dọ̀ rẹ̀ insha Allah àdájú sí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala sí abẹ́rọ̀wọ́ sọ̀kọ̀lọ́wọ́ kójú júúrù fún ẹnìkọ̀kan àtẹni tó ń gbọ́ àti ẹni tó ń sọ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 Wà kí máa gbọ́ ìbéèrè àbí ìmọ̀ràn tí máa gbọ́ yé àti pé ẹgbọ́ wípé ní Saudi àbí ní Saudi Arabia àwọn àfá àwọn máa ń jòkó ìjòkó ẹ̀sìn tí wọ́n á gbé ọ̀rọ̀ yẹ̀wò tí wọ́n á dẹ̀ fi ríjì òfin ẹ̀sìn kan lórí ọ̀rọ̀ tí wọ́n ń gbé yẹ̀wò so ṣé ààrẹ ìrírú rẹ̀ náà ní àwùjọ wa ń bí tí àwọn àfẹ́sùn lójúkòó tí wọ́n máa yẹ ọ̀rọ̀ tí àwọn ìyapa àrí ló fi jẹ́ nǹkan tí yóò kàkúrò àbí tí ò ní sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá náà ọmọ ìyá àti àwọn àfá àbí àwọn ìyá tí wọ́n ń ṣàfá àwọn àfá náà ìjókòó tó mọ́ ń lọ ní sàrójì kò kí ń ṣe irú jòkó kékeré tí ẹni sọ yìí ìjòkó yẹn ìjòkó tí àwọn ọba olórí ìlú tí wọ́n gbé kalẹ̀ ní tí wọ́n pe ìdìbò kan ní ayélujára kìbárù òun ni bọ́ọ̀dì tí ìjọba gbé kalẹ̀ ní tó jẹ́ bọ́dì àwọn àgbà apá tó lè tẹ́ bí àwọn èèyàn bí 19 àti bí 21 ohun wọn ti bọ́dì nínú àwọn àgbà tí wọ́n bẹ nínú ìlú tó wọ́n lè yàn bí èèyàn 19 àti bí 21 àti bí ẹni tó jẹ́ olórí àwọn àgbà nínú ìlú tí wọ́n pè ní alimọ́sílá ìmọ̀gbàgbà àrọ̀bíyà sọ̀rọ̀líyà òun ẹni tí yóò jẹ olórí ayé ìṣùgbà ìrìnàmà so eléyìí wà bẹ́ẹ̀ nínú eléyìí ọtí nìkan tí pè ní اللجنة الدائمة ní abẹ́ ayé ìwádìí náà wọ́n ti lè òun wà fún ike kí 1921 tí wọ́n yẹ̀ yẹn káwọn tó lè sọ wípé àwọn fẹ́ kójọ àwọn mẹ́mẹ́ ló ṣe pé àwọn wà pámánẹ́ǹtì tí wọ́n àwọn náà máa mójútó àwọn ọ̀rọ̀ àwọn ọba ṣẹlẹ̀ kíákíá wọn ti sáré sọ̀rọ̀ lórí rẹ̀ tí ó ti kó tó di pé ìjókòó tí ó pa gbogbo àwọn bíi nineteen àbí twenty tí wọ́n yàn yẹn so kó tó di pé ìjókòó pọ̀ àwọn sábà máa ń ṣiṣẹ́ jù so àwọn ni aláṣẹ tó darí wọn yẹn so ní ní Saudi fẹ́lẹ́sì bọ́dí àwọn àgbààfà àwọn àgbààfà ẹni tó ẹ̀ẹ́dì eré náà òun náà lè ta pè ní àlùmọ́tí àlùmọ́tí ẹni tó jẹ́ mú sí gbogbo nínú so kò ń ṣe orí bọ́jú ìtaàsọ pé àwọn àbá àgbégbèké kan àbí ìgbàgbà náà àwọn àgbà apá tí ìjọba yàn ìjọba ló máa ń yàn wọn ibi òkè lágbájá àyàn lágbájá yìí ò sí pé àwọn tí wọ́n mọ tó ń jù lọ ní Saudi ni wọ́n yàn sílẹ̀ wọn tó ti ní ìtàkà rẹ̀ ṣùgbọ́n ìjọba ló ní ọ̀wọ́n síbẹ̀ tó wọ́n dẹ̀ fi bọ́jú yẹn ní àìlàtú ṣùgbọ́n ìjọba so ọ̀ndà rẹ̀ wọ́n ní tí wọ́n pè ní kí aláìsẹ̀ dáhùn ìmọ̀ sọ àlèmí ọ̀ṣọ́ so ìyẹn náà ó wà tó ṣe pé ó máa ń ṣiṣẹ́ délé fún àwọn ayatollah ìrànlọ́wọ́ náà tàbá kò ń ta òní tàbá làwọn àlúmi náà ìlú Egypt àwọn náà ní láti fi bá ìlà náà níbẹ̀ wọn làwọn bọ́ ti ní náà bẹ́ so bẹ́ẹ̀ lọ sí Emirates àwọn náà ní ti ti wọn náà Kuwait àwọn náà ní so gbogbo ilé ìta ń sọ ìjọba ló máa ń rìn so àwùjọ títí wọ́n gbà yìí fẹ́tọ́rù ìjọba sí ìṣètò kò ń ṣe pé ìjọba ẹ̀sìn kò ń ṣe ìjọba ìlú mùsùlùmí so wọ́n lè wọ́n sì náyà ìkàkún fúró nǹkan báyìí lọ títí ṣùgbọ́n àwọn èèyàn fọ́ọ̀mù bọ́dí oríṣiríṣi náà láwùjọ ta wà yìí èyí tán fọ́ọ̀mù fi ṣe pé irọ́ bíkọ́ lápẹjú èyí tó bẹ ní ìbàdàn àmì náà tó fọ́ọ̀mù rọ́ bíkọ́ náà so oríṣiríṣi bọ́dí náà ló wá táwọn èèyàn fọ́ọ̀mù tí wọ́n láwọn mójútó ọ̀rọ̀ yìí ṣùgbọ́n yìí ò túmọ̀ sí wípé kẹnu àwọn àbá àkókò ìwò mata tí mo lọ rẹ̀ ní ẹ̀ nígbà òní náà ẹnu òkò lórí mata náà ṣùgbọ́n ẹnu àǹfààní tí yẹn kàn ní òní wípé tí nǹkan bá ṣẹlẹ̀ ó níbi tí ìjọba máa darí ẹ̀ sí ibi ẹ̀yẹ sọ̀rọ̀ lórí nǹkan yìí bọ̀dá lọ sí ni pé àwọn mílò olùsọ̀rọ̀ òtúmọ̀ sí pé kí ni àwọn mílò olùsọ̀rọ̀ nísìn bóyá ìlú Egypt nísìn ó láwọn àfáàmì tí wọ́n sí nínú bọ́ọ̀lù tí ìjọba gbé kalẹ̀ táwọn náà ṣe kí tán ìlú fatwa táwọn náà ṣe kí tán ìlú fatwa tẹ́lẹ̀ ń ṣe wá sí wọ́n àlè nínú bọ́ọ̀lù tí ìjọba gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní Saudi náà àwọn àfáàmì ìlú fatwa tí wọ́n sínú bọ́ọ̀lù tí ìjọba tó gbé kalẹ̀ so kí bọ́ọ̀lù yẹn wà ọ̀rọ̀ lè mọ́ túnmọ̀ sí wípé àwọn ẹlòmí ò ní sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ in fact wọ́n ti ẹ̀ sábà ń rí sí i torí pé ẹlòmí náà ń bẹ tó ṣe wípé ó qualify ní ìmọ̀ láti ṣe kí ni láti máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó rẹ̀ sí lára àwọn tí ìjọba ní ẹ̀sìn bọ́ọ̀dì tí wọ́n create so àdìsọ́kúkẹ́ ni ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn tó máa tó máa ẹlòmí inú ọ̀rẹ́ ó lè jẹ́ pé ìmọ̀ tó bẹ lára ẹ̀ gan-an ó ìmọ̀ tó ń bẹ lára àwọn míì tó ṣe pé wọ́n wà nínú bọ́ọ̀dì yẹn lọ so òun sábà ń wọ́ ní gbogbo àwọn ìlú tí wọ́n ti ní irú bọ́ọ̀dì bẹ́ẹ̀ ebi kí àwọn bí sọ̀rọ̀ mọ́ lẹ́yìn àwọn tí ìjọba ń yàn yẹn so Egypt àwọn bí sọ̀rọ̀ wọ́n ṣe wá sí wọ́n gé fatuwa Saudi àwọn bí sọ̀rọ̀ wọ́n ṣe wá sí wọ́n gé fatuwa ìwé àwọn amín sọ̀rọ̀ wọ́n ṣe wá tí wọ́n ní fatuwa tó òlébí àárín òṣèlú jẹ́ náà àwọn nǹkan ní ìtàrí tó ṣe kó jẹ́ bí àìkú ẹni tó ń lọ láàrin àwọn àbá ṣe nǹkan tó ti wà tipẹ́ tipẹ́ náà tí ó lẹ́sùn kọ̀tínú nígbà máa fi yanjú nǹkan bẹ́ẹ̀ òun náà ní ilẹ̀ tó ẹni tí òun ò ní jẹ́ tí ó ṣàbá àbí tó jẹ́ bí student of knowledge táwọn àfá àtẹnu bá kò lórí iṣu kan ẹ̀rí lòun ó wọn òun jẹ eléyìí sọ̀rọ̀ kílẹ̀ rí tó ń wá eléyìí sọ̀rọ̀ ó kàn gbé ewu ni so èkó kọ́la nídìí ẹ̀rí ló lọ́rọ̀ tí òun sọ ọ̀la nídìí so ìyẹn téèyàn máa dì mú téèyàn so eléyìí ó kàn gbé ewu ni so èkó kọ́la nídìí so ṣùgbọ́n láti dáadáa òun náà ni irú nǹkan bẹ́ẹ̀ ti máa wáyé ní àsìkò àwọn àbá tó ti kọjá so làwọn àbá ni wọ́n ti máa takora wọn so ẹlòmí abímọ̀ sọ̀rọ̀ ẹlòmí yóò fi ewu ní ìsọ̀rọ̀ so láàrin àmọ́ pé eléyìí kò sí mọ̀ fi tẹ́lẹ̀ iná ó kàn gbé ewu lásán ni so a lè rí yanjú pẹ̀lú pé káwọ́ gbóríyá ẹni ọ̀dà pọ̀ sí sọ̀rọ̀ máa tí ó bá ti ṣe pé ìjọba olùdókòwò gan lórí ọ̀rọ̀ yẹn èyí pé ẹni wọn bá pọ̀ sí gbọ́rọ̀ sọ so kò rẹ́yìn ìtàkùn àwọn máa rọrùn ká ní kí àwọn èèyàn máa sọ̀rọ̀ so wọn á rí ṣe láwọn àti tó ti kọjá so ìsìn náà kò ṣe nǹkan tí wọ́n lè ṣe náà ní kẹ́sìbọ̀dì wọn sọ torí pé àwọn tí wọ́n yẹ̀ sí ipò yẹn ni àwọn tí wọ́n ní mọ̀ ní wọn náà pọ̀ ní òbí àwọn àbẹ́lò ní kẹrù ní ìfẹ́lẹ̀ mímọ̀ ju ẹrù ní inú àwọn tí wọ́n yàn ti bọ́ọ̀lù rẹ̀ kó lẹ ẹrù ní ó tó kí lọ́mọ ẹrù ní náà tó wà bọ́ọ̀lù tó wà bọ́ọ̀lù ó tó kí lọ́mọ tó lẹ tó mọ kí ó fi lọ sòrò jẹ́ pé ìjọba lóní bọ́ọ̀lù yẹn tí wọ́n lẹ̀ ṣe iṣẹ́ bí àwọn náà ṣe ní agbára wọn yẹn ní ṣe jẹ́ ọ̀pọ̀ àwọn ó bímọ ọmọ ẹ̀rọ tí ju bí oṣù mẹ́ta lọ so ó tún ló gbé ọmọ yẹn so ó padà bí ọmọ yẹn ní ọmọ tí ó lóyún lé tó túmọ̀ sí pé àbẹ́ ọmọ tọ̀hún ká sọ wípé ó fi bí ọdún kan oṣù kan àbí ká ló fi bí ọdún kan oṣù kan àbí ọdún kan ló gbà wọ ọmọ àkọ́kọ́ so kò sí ìfẹ́ rárá lójú lórí lé ọmọ tí ó ní tí tí ó bí lọ́nà ẹlẹ́yìn ọmọ alákọ̀ọ́kọ́ sẹ́ni wá bẹ̀rẹ̀ pé ṣé òun lè ṣe oyún yẹn tí ìjọ ṣe pé kò sí ìgbé wá twenty days a ìkìlẹ̀ òun ni kéèyàn gbọdọ̀ ṣẹ́ oyún lókun bàtà bá ti wọ̀ ọ̀pá ìgbélé òjijì oyún lọ́dọ̀ àwọn ní ìmọ̀ báyẹn àwọn akọ̀kọ́tọ̀ bá ti wọ̀ ní forty days so àwọn kẹfẹ́ ní ṣe pẹ̀lú formation ọmọ yẹn yóò ti máa rẹ̀ so èèyàn gbọdọ̀ sọ yí pé àwọn fẹ́ yọ nínú situation bẹ́ẹ̀ so torí pé kìíní ẹ̀rí fọ́ bó tiẹ̀ jẹ́ pé àsìkò sáàpù tí wọ́n fẹ́ mi ti inú ẹ̀ máa òun ni nǹkan bí ọmọ yẹn bá pé oṣù mẹ́rin tó ń ṣe one and twenty ti ọjọ́ lọ́dọ̀ àwọn oní sáyẹ́ǹsì àwọn gbà pé nǹkan tó ń tó ń mí tó ń lì fún mi bó ti ẹ̀yẹ́ pé ìfọ́ àsìkò yẹn gan wọ́n gbà yí pé tó ń lì fún torí somatozoa somatozoa tó ṣe pé ó kó parapọ̀ mọ́ ogun obìnrin tí wọ́n gbà pé nǹkan ló ń kóògùn náà tẹ́lẹ̀ so tó bá tún fọ́ọ̀mù zygote zygote yẹn náà wọ́n gbà yí pé nǹkan tó ṣe pé kò kán ṣe tó mú fún un tó tó máa lọ́dọ̀ ti tí wọ́n tó ní nǹkan níbi àwọn ewé nǹkan wọn ni tó ń dàgbà sókè wọ́n gbà pé ní living thing so ṣùgbọ́n ẹ̀mí yẹn kọ́ là ń sọ nǹkan yẹn ó mí yẹn kọ́ là ń sọ èyí dẹ́kun kà fún níní òun èyí tó ṣe ó wà fẹ́ ẹ̀mí yẹn sí lẹ́yìn oṣù mẹ́rin òní so ọmọ tí wọ́n bá fi lè ṣẹ́ lẹ́yìn oṣù mẹ́rin yẹn là á sọ wípé kí ni wọ́n pa èèyàn wọ́n pa èèyàn ṣùgbọ́n tó bá ṣe pé bí fọ́ oṣù mẹ́rin eléyìí ìtọ́pọ̀lọpọ̀ àwọn àbá ń sọ lórí ẹni pé kò ṣe ló dáa láti ṣe èèwọ̀ ní fún yàn láti ṣe pátá jùlọ tá a bá padà síbi nǹkan tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì sọ wípé tó máa fi dídí ogójì ọjọ́ kìíní àti fọ́ọ̀mù dí fọ́ọ̀mù èèyàn tó bàbá padà síbẹ̀ sọ á sọ wípé kò ní ṣe nǹkan tí ó ga kí wọ́n yọ ayẹyẹ títí ìdí pàtàkì bá wà sẹ́gbọ́ ẹni yìí tuntun wá ṣe wípé nǹkan ẹ máa ní lára àásọ wípé nǹkan ní ó yọ ọ̀ tí ó bá yọ náà kó tètè yọ ní ìgbà tó bá ti ṣe lẹ́yìn tí ó bá ti fi àgẹ́tì pé ẹ̀ ṣẹlẹ̀ torí ìlera tí ó kù lọ́wọ́ ẹgbẹ́ tó ní wípé òun ò fẹ́ bímọ ju iye báyìí lọ àbí kẹkẹ sòlùyẹn tó tẹ̀wọ̀n ní pé haram ni láti ṣerú kẹfẹ́ sọ̀rọ̀ báwa ni. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك